نحمده ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يدبفون الله أترى عليكم كيجا فجشا محمد عليه الصلاة والسلام àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni rí tí wọ́n lójú ọ̀nà rí títí di ọjọ́ kẹyìn abẹ́ olúwa wọ́n ṣàṣàwálẹ́sà káwákúnú àwọn ẹni rí gẹ́gẹ́ bí àdéhùn wípé àwọn àlàyé tó lọ́mọ oṣù Dhul oṣù tó parí oṣù kejìlá tó parí oṣù ọdún nínú Islam ṣùgbọ́n tá a bá ti yọwọ́ oṣù kúrò tó ṣe pé ọ̀rọ̀ nípa ọjọ́ la fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ kò sí ọjọ́ tó dà gẹ́gẹ́ bí ọjọ́ Dhul pàápàá jùlọ àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá alákọ̀ọ́kọ́ eléyìí òun ni tó rinlẹ̀ nítọ́ dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wípé kò sí ọjọ́ òun nínú gbogbo ọjọ́ ayé nínú láfúrò hadith ibn Umar ma min ayyamid dunya kò sí nínú gbogbo ọjọ́ ayé al-amalu as-salihu fihinna a'zam tí a lè rí iṣẹ́ rẹ̀ gbéṣe tó tóbi níwájú ọlọ́run min hadhihi al tó ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí òun náà ló kù sáàsáàsáà yìí òní ni twenty seventh of the qaada ẹ̀rí láàrin ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin abẹ́rẹ́ first of all hijja nínú tó yẹ kí mùsùlùmí ọmọ nípa àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àfi ká pè ní àwọn ọjọ́ bíi mẹ́tàlá bíi mẹ́rìnlá ṣùgbọ́n èyí tí ó kọ́kọ́ jẹ́ kókó jùlọ òun náà ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá alákọ̀ọ́kọ́ yìí torí pé ayámu aláàṣù lànàbì pé àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù belhijja gbàtọ́lúwa náà tọ́fẹ́ sàlàyé tọ́fẹ́ jẹ́ ká mọ̀ pàtàkì oṣù yìí àtàwọn ọjọ́ yìí ó ní wàlàyé alẹ́ ní àṣù àwọn òru mẹ́wàá ó búra pẹ̀lú ẹ̀ gbogbo àbíká ní ọ̀gọ̀rọ̀ àwọn mufasiri ni wọ́n ní àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá yìí nínú oṣù Dhul Hijja ni o ó tiẹ̀ jẹ́ pé gbólóhùn òru lọ́wọ́ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá torí pé ọjọ́ ò lè fọ́ọ̀mù àfikún lóru nínú àwọn eléyìí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ó lè ṣe ìtàlákò alẹ́yìn wọ́n lè pè nǹkan kan lóru òru méje ó mìíràn pé ọ̀sẹ̀ kan nù tó sì mọ̀ kó ọjọ́ sínú ó sì lè lọ́jọ́ méje yóò sì kó òru sínú nígbà míì síyàk ọ̀rọ̀ tí ń bọ̀ yóò sì yàtọ̀ láàrin òru àtọ̀sán nínú àwọn ẹ̀rí tó wá ṣàlàyé pé kì í ṣe kóòrù gangan ní target bí kò ṣe àpapọ̀ ọjọ́ pápá jùlọ àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. ìyàtọ̀ ti ń bẹ láàrin òru mẹ́wàá tó kàyìn Ramadan àti ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ Dhul-Hijja gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun ni pé tabaníká fojú wò nípa tòru à òru mẹ́wàá ti Ramadan òru òun ló tóbi ló lágbára torí pé Laylatul Qadri fọ́ọ̀lù sínú ẹ̀ ṣùgbọ́n nínú ọjọ́ ìyẹn náà ní láti àárọ̀ tilẹ̀ òfin kò sírú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó bẹ̀rẹ̀ oṣù Dhul Hijjah yìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àwọn àkíyèsí láwọn ìwọ̀nba àsìkò yóò máa wáyé pàápàá jùlọ pàtàkì àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọlá tí ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọ̀dà àwọn sẹ́ẹ̀rì wo gan la lè máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́ mọ kí ni téèyàn lè máa ṣe ń bẹ̀ gan bákan náà àwọn ọjọ́ mẹ́wàá wáyìí wọn ò tún wá rí bákan náà nínú ọ̀la àwọn ọjọ́ kan tún bẹ nínú ẹ̀ àwọn ló tóbi jù gẹ́gẹ́ bí yawmu àràfà ọjọ́ àràfà èyí tó wá ju gbogbo ẹ̀ lọ òun náà ni yawmu nahar yawmu alhaji alakbar ọjọ́ ọdún gangan ẹ̀rí tí ó ṣe déédéé ọjọ́ tí ọgọ́rọ̀ àwọn alálàájì tí wọ́n ṣiṣẹ́ tó pọ̀ nínú àwọn iṣẹ́ hajj wọn ọmọ ìyá wa tí wọ́n bẹ ní ilẹ̀ mímọ́ báyìí ẹ̀rí wọ́n ń jẹ̀rán wọ́n ń palẹ̀mọ́ àbẹ̀ olúwa wọ́n ṣàṣe iṣẹ́ náà ní ọrùn fún wọn ọba tó sọ wọn lọ pẹ̀lú àánú ẹ̀ kó bá darí wọn pẹ̀lú àánú ẹ̀ ọlá ìpè méjì olúwa gbogbo ìgbà yóò bá jẹ́ ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ ọlá ìpín méjì olúwa wa nínú àwọn ẹ̀ṣà tá mẹ́nubà nípa àwọn ọjọ́ wọ̀nyí òun náà ni pé nínú gbogbo ọjọ́ ayé kò sí àwọn ọjọ́ kan àbí ká ní oṣù kan tí àwọn sẹ́ẹ̀rí tí wọ́n máa ń pàdé ń bẹ̀ tó tó àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kí ni túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀rí tíyẹn fi ń súnmọ́ lọ́hùn lọ pàdé lèyẹn lè máa ṣe nínú àwọn ọjọ́ yìí kò sínú àwọn ọjọ́ ayé tí irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹ̀ríkọ́ ànábì ní máa ní àyámi àní òsí nínú ọjọ́ ayé al-amalu salihu fihinna ahabbu ila tó ṣe pé tíyẹn bá rí rí sẹ́ẹ̀rí gbéṣe tó jẹ́ ntọ́lọ́wọ̀n ọba nífẹ̀ẹ́ sí. Si min hadhihi al-ayyam tó ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ gbàtọ́rọ̀ yìí táwọn sábẹ́ tí wọ́n wò pé ah, bò láàárí ọ̀dà jihad ńkọ́ wala jihad fi sabilillah torí ipò tí jihad tó nílẹ̀ ní àwọn àwọn sàhábà láti fún ìsìlámù ká àtàwọn ọlá tọ́lọ́wọ́n ọba ká fún jihad ànábi wàlálì jihad fi sẹ ẹgbàgbé ẹ jihad gan ò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn iṣẹ́ rẹ̀ lásìkò yìí ànábi àyàfẹ́ni tó jáde bimali wànàfsí àtòwó ẹ àti dúkìá ẹ gbogbo tó ní nísìnyí lọ fi fojú ọ̀nà ọlọ́run wàlámù yẹri jìn min dhalika bi shay àti dúkìá wọn ti parun yányán eléyìí òun ló tún jẹ́ nítorí súnmọ́ iṣẹ́ rẹ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí ìtajú wa lọ òun ni pé àwọn iṣẹ́ rẹ̀ tó pàdé nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kò síbi tí wíwẹ̀ ti pàdé nínú gbogbo ọjọ́ ayé bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ àsọlá wákàtí márààrún ni náfìlà ni ó sì ṣe ká ní à ṣé bó wà láwọn ọjọ́ míì náà bẹ́ẹ̀ ni bá ń sọ̀rọ̀ àṣìyàm ìbẹ́nu àwọn ọjọ́ yìí ó ṣe ṣe àwọn ọjọ́ mi ń bẹ kéèyàn gbọ́dọ̀ gbà wẹ́nú ẹ̀ tó ṣe wọ̀ gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ọdún méjèèjì àbí kéèyàn sáwọn ẹ̀sà àwọn ọjọ́ kan. azakat ẹni tó jẹ́ pé zakat àwọn ọjọ́ wọ̀nyí ní bọ́ sí abọ́fẹ́ ọfẹ́ ọfẹ́ fà kọ yára látara ọfẹ jòwèrè ọlá tí ń bẹ nínú àwọn ọjọ́ yìí òun náà tún pàdé ń bẹ èyí tó wá jẹ́ pàpà ń báyìí òun náà ní amalul hajj iṣẹ́ hajj kò sí ọjọ́ míì tí èèyàn ti lè ṣe tó ju àwọn ọjọ́ yìí lọ iṣẹ́ hajj kò ṣeé sọ pé mo kárì rẹ̀ over ìmọ̀ ìmọ̀ yanjú ẹ̀ rọmọdọ́nà yẹn lè jẹ́ gbèsè kí kọ̀lù sábàbí kan tí ó sì máa san padà lẹ́yìn o tún san hajj àbí kó tún jẹ́ nínú àwọn ọjọ́ wọ̀nyí náà ni ó ti lásìkò olúwa bá ní ayyaman ma'lumat àwọn ọjọ́ tá a tó ní òǹkà tó téèyàn mọ̀ ni kò ṣeé ṣe nígbà míì nínú àyà mi ọ̀rọ̀ ní alhajju ashhurun ma'lumat àwọn oṣù kan ní téèyàn máa ń ṣe ìyẹn ní shawwal zulqaada zulhijja téèyàn ti palẹ̀ mọ́ tí ó ti máa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí wípé kọ̀ wá sí gbogbo iṣẹ́ rí tí èèyàn fi ń wojú rẹ̀ olúwa tí ò lẹ́tọ̀ọ́ alukurani ni ẹbí ni sàárà ṣíṣe ni azikaru ni àlàyé ń bọ̀ lórí àwọn iṣẹ́ tó tún kápá ní àwọn ọjọ́ wọ̀nyí pẹ̀lú Allah subhanahu wa ta'ala nuqtatu akhira àkíyèsí sákàpàkíyèsí sí. Si kó tó di pé àwọn àlàyé ọmọ wa bí ìdìní láwọn ọjọ́ ti ayyama muqbila òun ni pé ẹ̀kọ́ àti reason tó yẹ kí mùsùlùmí kó reason kó sì wòye sí ẹ̀kọ́ yìí tí ọba Allah subhanahu wa ta'ala tó fi ṣe àwọn ọjọ́ kan lẹ́ṣáà ṣùgbọ́n ọba ló lọ́jọ́ òun ló lásìkò òun ló lóṣù òun ló lọ́sẹ̀ òun ló lóru òun ló lọ́sàn ó wá ṣẹ̀ṣẹ̀ àwọn ọjọ́ kan ó ṣẹ̀ṣẹ̀ àwọn oṣù kan ó ṣẹ̀ṣẹ̀ àwọn àyè kan ó ṣẹ̀ṣẹ̀ àwọn ìgbà kan ìpè àwọn àyè yìí o ìgbà yìí o òru yìí o ọjọ́ yìí o àwọn ọjọ́ yìí o àwọn ọjọ́ ẹ̀san níwájú òun ọlọ́run nínú àwọn ìwòye tó yẹ kí mùsùlùmí ó wò òun ni pé kí ni reason síbílẹ̀ ọmọ láwọn ọjọ́ yìí náà ni bí ṣe mọ́ bọ̀ tẹ́lẹ̀ yóò sì sú bí ṣe sú bọ̀ tẹ́lẹ̀ kí ni specialities èèyàn mọ̀ pé ẹ ṣàlàtọ̀dọ̀ ọlọ́run yakhluqu ma yasha'u wa yakhtar olúwa yóò dáhùn tó bá wù yóò sì sàn tó bá wù lẹ́sàá èèyàn lè question ọlọ́run níbi eléyìí nínú àwọn ọjọ́ tọ́lọ́run wá sà lẹ́sà tó tóbi làwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí tán àwọn olùmọ́mọ́ wọn ń pe àkíyèsí kan wípé irú àwọn orí tọ́lọ́run ṣe fálíwọ́n máa nábì yìí kò sírú ẹ̀ nínú àwọn tó ṣíwájú wípé kí ló fà nínú tó fà á òun náà ni pé ọlọ́run fi ṣe ẹ̀wà o tàwéwù lè ummati muhammad sallallahu alayhi wa sallam yẹn ni pé ó fi ṣe àárọ̀ torí pé àwọn umamu sábẹ́kọ́ àwọn generations tó ti lọ àwọn ọmọlẹ́yìn àwọn ànábì tó ṣíwájú tó ti lọ kó tó di pé àlùmọ̀ ànábì dé nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún wọn lọ́pọ̀lọpọ̀ ni pé ẹ̀mí wọn máa ń gùn àmúbẹ́ni wọ́n ṣe ń gùn tó iṣẹ́ rí wọn kò jọ kò jọ rárá compared iṣẹ́ rí àlùmọ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam kí ni túmọ̀ eléyìí òun ni pé iṣẹ́ kékeré báyìí yóò sì wá bí ládàá tó pọ̀ wá orin ilẹ̀ nínú ọ̀rọ̀ anábì náà àdìsí abdullahi ibn umar wípé ìsẹ̀mí àwọn àlùmọ̀ mi àwọn ìjọ mi láàrin sixty seven wọ́n ní ọgùn lẹ́nìí máa bẹ́yìn náà sixteen wọ́sàdẹ̀rìn láàrin sixty to seventy nine anabi ni fakalilon máa yẹ àwọn zozari ó kéré nínú ẹni tí exceed seventy ó wà àmọ́ kì í pọ̀ ọ́ tó bá rí bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé tọ́ àwọn míì àwọn ànábì ọlọ́run ní àbáwọn àlùmọ̀ tó síwájú ní lọ́pọ̀lọpọ̀ more than hundred nkankan ṣùgbọ́n nínú àánú ọlọ́run tó ṣe fálùmọ̀ ànábì ní wípé ó wá mú àwọn ẹ̀ṣá ọjọ́ kan ẹ wò lè látòlù kọ́dìrì tó ní khayrun min alfi shahab orí iṣẹ́ tí ń bẹ́ńbẹ́ olóore ju ẹgbẹ̀rún oṣù lọ òrùjọ́ kan ó lóore ju iṣẹ́ tí yẹn lè ṣe níwájú ọlọ́run ní eighty three years lọ òrùjọ́ kan tọ̀ ẹ wá wo àwọn oore oore oore abdulhaf minal ojú wọlmẹtòbàt àwọn alọ́pọ̀ alọ́pọ̀ ṣẹ́ ládàá tẹ̀pẹ́tẹ́ bá ṣe léyìí ẹ̀yọ̀ kan lẹ́yìn rò pẹ́ ṣe ipò rẹ̀ yìí níwájú ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ní nínú àwọn reasons tó fi jẹ́ pé bóyá àwọn ọjọ́ kan bá lọ àwọn ọjọ́ kan tó dé nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ rí ẹ wò bàtí Ramadan náà lọ oṣù Dhul Hijja ló tún wọlé yìí o àràfà bẹ ọjọ́ àwọn ọjọ́ àràfà bẹ́ẹ̀ o àwọn àtikáàrùn bẹ́ẹ̀ o sàrà àṣìṣe bẹ́ẹ̀ alukurani kíkà ẹ̀ńtọ́lọ́mbà ṣe yọ̀ǹda fún àwẹ̀ gbígbà bẹ́ẹ̀ kò tí wàá ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ tó lọ́mọ ẹ̀ràn léyà ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala àwọn tẹ̀síwájú ọmọ wáyé nínú àwọn ọlá àtàwọn iṣẹ́ tẹ̀ ká mójútó wa man yu'azzim sha'air Allah fa innaha min taqwa al-qulub ẹnikẹ́ni tó bá yìí bàbàrà bá bàbàrà á ẹgbàá pé olùpáyà ọlọ́run ẹ̀rí ìyẹn bá ti gbọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí olúwa bàbàrà àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí kí èèyàn ní lẹ́mìí kókó lẹ́mìí pé yes wọ́n ní tenth of oṣù ọjọ́ mẹ́wàá the first tenth of the hijja báyìí kàtà báyìí kàtà kódà ọ̀la ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sírú àwọn láwọn nínú gbogbo ọjọ́ ayé àbẹ̀ olúwa kọ́mọ́sá ṣe kóńgẹ́ kí èèyàn palẹ̀ mọ́ kó dé lámúrè ọ̀nà tá a ti fi lè palẹ̀ mọ́dé òun náà ní kọjá pé ìyàtọ̀ wà láàrin bí yẹn ti ń lò ó bọ̀ pẹ̀lú àwọn ọjọ́ wọ̀nyí kiri kí ẹ̀ka di pé kiri ká kí wọn bí ìṣe ń kí tẹ́lẹ̀ náà ní kí ìṣe nábìlà rárá ó gbọdọ̀ sí yàtọ̀ pé à mọ̀ mọ̀ bọ́jọ́ yìí àkọ́kọ́ náà iṣẹ́ ọ̀ràn yẹn kò gbọdọ̀ mẹ́hẹ́ náfìlà yẹn gbọdọ̀ gbìyànjú àlékún àtàwọn iṣẹ́ olóore pẹ̀lú yọ̀ǹda Allah ó sì ṣe kọjá pé bíi náà ni nàntẹ́lẹ́kọ̀ minhu ghadan bi idhnillah láti gbéra lówùrọ̀ ọ̀la kí làwọn iṣẹ́ olóore tá a lè máa ṣe nínú ọjọ́ yìí bi idhnillah ọlọ́run ọjà máa bẹ̀ lórí dáadáa. والعلم عند الله اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم وفقنا بالأعمال الصالحات الزكيات وفقنا بالأعمال الصالحات الزاكيات في هذه الأيام المقبلة واجعلنا من الموفقين بالخيرات يا أرحم الراحمين